ìlú mọ̀ pé mi ò ní sọ báyìí pé má padà kú lọ́wọ́ yín. ìyá ọlá má sọ̀sọ̀ kú sọ lẹ́nu ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ o ò ní kúkú kankan aláṣìírí ààbò gbogbo ipá tèmi náà ń bá dẹ̀ lè sá ni ni máa sá lórí kó bá gbádùn. bọ́ọ̀lù ẹ fara ìbalẹ̀ ara tó àwọn ẹ ṣe ń sọ yìí ẹ jẹ́ kẹ́rù máa bà mí ní ẹjọ́ mọ́ mi. èmi náà kémi náà máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo mọ̀ pé kò sí retí kankan níbi kankan àti jẹun ó lè arówó lè sàn lẹ́yìn ìwé mẹ́fà tán láti kà ṣàrówó rán lọ mọ́ ẹwà tá a ro jẹjẹ lóníkan lọ́wọ́ two fifty thousand owó deposit wá ẹ má tọ̀ mí ẹ kó là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọ́ là. ìyá ọlá má sọ̀rọ̀ bíi aláìgbàgbọ́ ọwọ́ sí ọ̀la ẹkùn sí ọwọ́ ìjẹ́sọ̀ ọwọ́ sí ọmọ yìí tí yọ̀ọ́ ní sáyọ̀ sáyọ̀ àgbàlagbà ni ẹ̀kọ́ tí sì ń lọ́mọ ẹ̀kọ́ Ege sọ lẹ́sẹ̀ o kọjá òjẹ yẹn ẹjẹ ajé sọ. kí ló dé kí ló ṣe kí ni ṣe àti ẹ̀wọ̀n kí ló ṣe. ọba ọlọ́run kò ní ìmọ̀ kọ́kọ́ nígbàgbà tí nínú wọn ní wọn ṣe irọ́ lásán ní sàmú fọlọ́ba. o ṣe ní ìsìsì náà pé òun yóò kàn báyìí. bẹ́ẹ̀ sà. o fi ọlọ́run orúkọ ọlọ́run ṣẹlẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ sà. bẹ́ẹ̀ ṣe máa ń fi ọlọ́run bá ṣẹlẹ̀ rẹ̀ níyẹn tẹ́ ti dáhùn tán. sọ pé tó ẹ̀yin ọ̀daràn orúkọ ọlọ́run àìmọye oróyè tá ti mú báyẹn tó ti fi orúkọ ọlọ́run bá ṣẹlẹ̀ tó fọ ọlọ́run ọba jẹ́jẹ́. ọ nígbà tí a bá tọ́ṣọ yìí dáadáa at the end of the day máa kọ̀ ẹsẹ̀ wá sọ pé ẹ̀yin lè ṣe ìwọ̀n yẹn so ìbò lórúkọ ọlọ́run bá wà báyìí sórí tí o bá jọ̀wọ́ fún mi sìn nǹkan tó máa ṣe fún ẹ ah ẹ̀mí o. bí mo ṣe kó sínú kan tó wà lẹ́rù yìí ni. o mọ bó ṣe jábọ́ sínú òkò ìta ẹ̀. mo mọ bó ṣe jábọ́ sínú ẹ̀. bàdí táyì ti bá gba ẹ̀mú tán bàdí táyì ti bá gba ẹ̀mú tán wàá rántí instantly bó ṣe ah. já sínú ẹ̀. kí máa parọ́ mara ọmọ mi kọ́ ó ó wà nílé. ilé tí mo máa tẹ̀lé ẹ bọ̀. èmi mo ní kó dúró sílé èèyàn kan fẹ́ mú wá fún mi kò kò dẹ̀ ní dà ọkàn wálé kán ni wọn wọn béèyàn kankan mo wá ní kó dúró gbà. ọkàn mi fà sí i pé àtijọ́ ìdájọ́ ti wá gbígbẹ́ yẹn. bẹ́ẹ̀ ni tèmi bá ti délé màá ní kó náà wá tó bá kó owó yẹn wá á wá tó bá dẹ̀ kó wá náà á tún wá ṣùgbọ́n. mo sure. Uh, of course mo sure. mo fẹ́ rí. má sọ̀rọ̀ púpọ̀ dókítà ṣáà ní pé kó má dàrẹ̀ láàmú mm. jẹ́ kí n rí dókítà mo padà bọ̀ wá wò ẹ́. Mr. Ayọ̀ Sherry tí ẹ bá jáfara láti wá two fifty táwa fi ṣọpẹ́ṣọ fún ìyàwó yín kó má jẹ́ pé bóyá wọ́n máa gbàbẹ̀ lọ. mo ń wá káàkiri àmọ́ ọlọ́run tí ì ṣe. Mr. Ayọ̀ ẹ ń fi ẹ̀mí ìyàwó ẹ fi wéwu o ṣe rí àwọn treatment kékeré tàn fún ọ a fi ń suppress pains wọn ni ẹ wò tí kì bá ń ṣe pé neighbor lè máa ti mi ì ní ṣe anything fún wọn. ṣeré dókítà ọlọ́run á tún tiyín náà ṣe mo mo ń gbìyànjú ọlọ́run kan tí ì ṣe gbogbo owó òun yẹn ni ṣé wàá rí sá bí wọ́n ṣe wà náà nira kò wé mi náà bẹ́ẹ̀ bí bára ti ń lóun lára ní ìlú náà àmọ́ ẹ dákun bẹ́ẹ̀ ṣe wá pé ará àdúgbò alábàgbéjọ ni wá ẹjọ ẹjọ bá mi ṣe operation yẹn fún then later na wówó yẹn wá sà. mr ayo ẹ dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé mi mo lọ hospital ẹ ṣàmì pọ́n employ mi ni so kò sí kan tí mo lè ṣe sí yẹn kan tí màá kàn sọ fún yín ni pé kẹ́ túbọ̀ gbìyànjú dáadáa láti get two fifty k kódà tó bá tẹ̀ jẹ́ pé two hundred k lẹ́rí màá carry on operation ẹnu ọba ń tọ́jú ẹ̀ màá tún sáré káàkiri. ẹ wò ẹ má gbàgbé o mo fún yín ní one week láti gba owó náà ṣùgbọ́n láìsí bẹ́ẹ̀ màá ní kàn discharge o. ẹ jọ ẹ má ẹ má ṣe bẹ́ẹ̀ ọlọ́run á pèsè ṣe é bùsà ẹ mo fẹ́ yọjú sí iná kí n tó tó sáré lọ owó wa ẹ ṣeun ọlọ́wà fún ìṣe. ẹkún bí òbí kí ló ṣẹlẹ̀ gangan sí ẹ kí ló fa ẹkún. kò sí ẹ ṣe. o pé tí o bá nídìí iṣẹ́ ìmọ̀ pé dédé ṣe ni sọ ọ̀kan tó wà bẹ́ẹ̀ fún mi. ìrírí ayé ló gbé mi débi tí mo wà yìí ìyá tí mi wọ́n ti bò mẹ́sẹ̀ náà ti gbé mi débi tí mo wà yìí. ìwọ níyà tó mọ́tò mẹ́sẹ̀ ó máa fọ́ nìkẹ́ ah, ah, èmi tó gbé àrùn mi sáà ń jẹ lásán kí gbé bí lílè bá mi o òǹkà àrùn máa sáà ń jẹ pé mo máa fìdí bíi má gbàgbà mọ́ ló lọ yé ni lọ jẹun. torí ẹlòmíì tí ò bá mi jalejẹ a máa ṣe pèpè àwọn olójalejẹ kò ní mọ̀ fún ọkọ náà ṣe fún. mo ti rán jẹ lọ́wọ́ wọ́n ti gbé lómi yẹn fún mi ti gbà báyìí àwọn ọlọ́pàá yẹn kọ́ páàkì wọ́n ti gbé mi nìyẹn. ọ̀gá kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe mú ara ń jẹ ni yẹn ṣó le mẹkáníìkì ni mi áìdí káàdì mi rí ẹ lílà lójú mi ọmọ lókè ni mi náà yẹn ṣó le. wọ́n bá ní rárá ká tó èèyàn tó fẹ́ fi zero cent tẹ́lẹ̀ torí pé èèyàn ti bribe wọn pẹ̀lú owó èmi náà wá fi rọ́pò ẹ̀. Ah. ọba ń ké ọjọ́ fún orí kò lọ sùn ọjọ́ ìlú tó ń kó kó tó ra ká. èyí tẹ̀sán yẹn ti ẹ̀dá tó bá jẹ́ rú ẹ̀ ló ṣẹlẹ̀ sí mi kò ní dùn rárá tí màá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi. kí ló ṣẹlẹ̀ sí mi. bùrọ̀ tàbí tẹ̀lé dá dì mí hmm. àìmọ́ mi nìkan wà lọ́sibítù kò lágbára lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn fún wa lówó láìpẹ́ wọn ni wọ́n jí àwọn lówó pé ní hmm. èdè mo jí owó yẹn pé káwọn ọlọ́pàá wá pé mi tí mo fi dèrò bí ni ẹ ẹgbẹ́ jẹ́ gẹ́gẹ́ tí mi jẹ ẹ dá jẹ́ gẹ́gẹ́ tí mi jẹ dá. sori aláwọ̀ lè lórí ìyáwó alábísù. ẹ ló ilé ìwọ̀n tọrọ ẹkún tí kúlé ò bá pa ni títa ò lè pa ara rẹ̀ ní ayé lórí yẹn ó ti yẹ ó mọ ọtọ́ ṣẹlẹ̀ túraká kí ló máa mú èmi ti pẹ́ bí kí ló máa mú àámu jẹ níbí àámu star níbí àájá nígbà tá a máa ta ni èmi ti rọra mi pé síbí mi ò. ẹ̀rọ mi mi ò yẹ wọn lọ sí tù ẹ̀rọ mi ò yẹ wọn lọ sí tù. so ìkọ́ tí mo fẹ́ kó ṣe ń sìn ṣé mùsùlùmí ní àgbẹ̀ ewu ló ṣe bẹ́ẹ̀ ọjà bẹ̀rẹ̀ sí gbàdúrà fún àmàkà rà fún àlejò àmì àti kẹsẹ̀ ṣe yóò dá. ọkọ ọlọ́pàá ẹ dákun Ọlọ́run ni Ọlọ́run ni dá yín láàmú ọmọ mi ò lè jalè ọlá ọmọ kankan nípa ọ̀rọ̀ owó yìí. ṣẹ́rí kò tí ì sí ẹ̀rí tó múnádóko yìí pé ọlá ò mọ kankan nípa ọ̀rọ̀ tó wà lẹ́yìn. tẹ́ ẹ bá wà very careful àìfàìmọ̀ kọ́rọ̀ yìí má dé kóòtù. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. kóòtù kóòtù ó máa dé kóòtù. ọ̀gá ọlọ́pàá ẹ wo èèyàn lè nígi lọ́gbà kó máa mèso ẹ̀ ṣe rí ṣe rí ọmọ mi ọlá kó kí n jalè kẹ́ẹ̀dẹ̀ máa wò ó wàhálà àìsàn tó ń ṣèyá ẹ̀ là ń wówó káàkiri fún tẹ́lẹ̀ kékeré náà tó tó wá yọjú. ẹ̀yin náà wò èyí tó le jù gbogbo ẹ̀ ni pé tí mo bá ti lọ sí hospital báyìí ni ìyá ẹ̀ ń béèrè ẹ̀ lọ́wọ́ mi mo ti purọ́purọ́ fún un títí mi ní ìmọ̀ nǹkan mi tí mo fẹ́ sọ mọ́ òun gan mi mi ò lè lọ yọjú sí ẹ ẹ wo ṣe rí ẹ kò condition ẹ ó le gan tó bá gbọ́ pọ̀ mọ́ ìwò tó wà ní àtìmọ́lé kó má lọ já kan mi ẹ ẹ jọ. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti kọjá bẹ́yìn ṣe ń sọ ṣé o bá mi yé yín nǹkan tí mi kàn lè sọ fún yín nìsín ni pé tí ọmọ yín bá ti lè rìtọ́ọ̀nù owó yẹn padà fẹ́ni tó ní kò sí wàhálà tí ò bá dẹ̀ rí owó yẹn rìtọ́ọ̀nù kò sí nǹkan táwa fẹ́ ṣe ọ̀ọ́kẹ́dẹ̀ lọ bá búrò yín tó lówó tẹ́ bá ti lè lọ bẹ́ẹ̀ tẹ́ bá sọ̀rọ̀ tó bá ti jọ̀pálẹ̀ àwa náà lágbára mọ́ ṣùgbọ́n tí ò bá ti ní ká fílẹ̀ ó lè lo twenty years rí ṣé o ti ṣe yín. ọ̀gá ọlọ́pàá. mo ń gbọ́ yín. àbí amọ̀lẹ́yìn náà kò síyè ẹ̀rí kankan tó dájú pé ah, ọlá ọmọ mi gbowó àbúrò mi Bùsáyọ̀ àmọ́ ó ti hàn pé alágbára ni àbúrò mi Bùsáyọ̀ náà alágbára lòun náà ẹ fẹ́ tí ọmọ mi mọ́lé fún twenty years ẹ ṣeun ẹ máa rántí Ọlọ́run tó lè ti gbogbo èèyàn mọ́lé tó tó lágbára ju gbogbo ẹ̀dá lọ. bàbá ah. eh. máa yìí ṣé eh, agbára wo ni mo fẹ́ sà ṣé kí n kàn déédéé rìlíìsì ọmọ ẹ̀kọ́ mọ́ máa lọ ni ah, iṣẹ́ ọlọ́pàá ò rí bẹ́ẹ̀ o tó ti yẹ. pé ẹ lọ bá ọ̀la ọmọ yẹn ẹ ní ibikíbi tó bá kó owó mi sí kó ṣàánú ara ẹ o kó kó owó mi jáde fún mi tí ọ̀la tí kò bá kó three hundred thousand mi jáde tí kò bá kó three hundred thousand naira mi jáde my sweat nǹkan tí máa fojú ẹ̀ rí ara ẹ̀ á ṣé rí àwọn pípù yẹn instruction tí mo fún wọn ni wọ́n fọ́dọ̀ kì í ṣe kó bí wọn kàn dáṣà ara wọn ṣe o instruction tí èmi olówó fún wọn ni wọ́n fọ́dọ̀. Bùsáyọ̀ ìwọ náà mọ̀ lọ́kùn ara ẹ̀ ọ̀dà ò lè gbé tírì hundred thousand kí ló fẹ́ fi rà. kí lẹ́mí ìbà ọlọ́run lè dàgbé kí lẹ́mí ìbà ọlọ́run lè dàgbé ó pọ̀ jù lọ ó pọ̀ jù lọ bí ti bá wà ah, ah. àjẹkẹ́ lánàá ọmọ kú lẹ́yìn tá ló máa bàjẹ́ tó kí lánàá ló pọ̀ ọmọ tó kú lẹ́yìn èyí ti asáré gbàgbé ni. ìsàlẹ̀ ọ̀hún ọ̀hún àbíkẹ́ ọ̀kẹ́. bọ̀dá mi bọ̀dá yọ so ọ̀rọ̀ tí mo ń sọ bí dókítà ṣáà ṣe ni pé tó bá máa ṣe operation ẹ̀ à mú two hundred and fifty thousand wa. mo dẹ̀ wá gbò èmi rè ni mo rí bí mo ṣe rí. mo wá rò pé ṣé èèyàn gbọ́dọ̀ ní irú irú Bùsáyọ̀ kọ́ ọ lóun ò léèyàn torí ẹ̀ ni mo ṣe ṣe ni kí wọ́n bá ẹ kó kó ràn mí lọ́wọ́ but má má bùn mí lówó yẹn o kó kó yá mi jọ nítorí ẹ̀ pẹ̀lú ògbó lóhùn àwa wa padà àti kí ẹjọ́ kí ẹ wọ́n máa ti níbi tí àwọn ọ̀yà tó ń lọ sọ́tún. That you sound idiot! nuisance burúkú idiot lọmọ yìí o olórí ẹ̀ ò pé o ó lẹ́kọ̀ọ́ rárá ni wọn ò tọ́ ẹ abíwọ̀ ló farabalẹ̀ gbẹ́tọ̀ mo ti rẹ̀ pé wọn ò tọ́ ẹ ni tó tọ́ bá tọ́ ẹ àgbàlagbà méjì ò ní jókòó máa sọ kí jàtìjàtì ara ẹ kó lanu gbà kó máa dá sọ̀rọ̀ àgbàlagbà tí wọ́n ṣe tọ́ ẹ nìyẹn ah. bọ́dá mi àbẹ́ màlúù ọmọ yẹ ẹ̀ tọ́ náà ara ti ìyá ẹ̀ tó ń ṣàìsàn ló ló ń ta. bọ́dá mi jàre ó tún fẹ́ wà ń bẹ̀ sí i pé gbogbo àrùn wà tẹ̀ bá mi rẹ̀ I really don't understand you seriously I really don't understand what has ìyàwó yìí wà lórí bẹ́ẹ̀ ló fẹ́ sọ pé what has that got to do with me. èmi kọ́ ní problem tẹ̀mí ṣé sórí mi kí n kọ́ sórí ni lórí wàhálà mi tí mi àbáwò ah, mi jàre káàbọ̀. wọ́n ti gbẹ́gbẹ́ ẹ̀sìn. Oh, ó kà ó pé. ó kà ó pé o shop! owó mi pé three hundred thousand naira mi pé síbẹ̀. ah that's very nice that's very nice na kò tó máa ṣe ń sinmi pé lọ sí yàrá mi ṣorí um, dresser fàlẹ́ gbẹ́bẹ́ jù ah, ṣe kó bá mi fi sílẹ̀ ṣètìgbọ́ then then then then i five there lọ sí guest room sweetie ó kó àwọn aṣọ dirty laundry ṣe laundry basket kó bá mi lọ sí mi ìfẹ́ sórí ìbílẹ̀ tó bá dé tó bá dé tó bá rí i pé pé fífọ̀ kó tó dìgbà tí iron pé àwọn aṣọ yẹn máa bínú. ọkẹlẹ máa fẹ́ sọ̀rọ̀ pé sọ̀rọ̀ ní pé táì tẹ̀tẹ̀ wá wà ó rọ̀ gan-an iye kí wọ́n tọrọ owó ní month end náà month end àsìkò bills ni I've got a lot of bills mo ṣe wà yìí sìn dstv ọmọ tó bẹ̀rẹ̀ sẹ́wọ̀ láìpẹ́ tí a bá fún one two hours ẹ rí i pé eh, it's time for you to subscribe we need to subscribe if not mi ni wọ́n gba àwọn program sí ma o sùúrì gan ló máa bínú pé lè wo bọ́ọ̀lù ó fẹ́ wo bọ́ọ̀lù ó fẹ́ wo kinní kan then apart from subscription ṣé ní eh? oh, gbogbo náà etí náà tàn tí gbogbo ẹyin ẹyin ta ló ju ara wa yìí prepared la lò owó burúkú ni ẹ̀tọ́ ẹgbàá èsì sórí gbogbo ẹ̀ṣin yẹn yẹn owó ni. tó bá dalẹ́ sí gbogbo security light la máa tàn ó ń jẹ́wọ́ ó jẹ́wọ́ big time máa san sálà ọmọ tó bá tó kẹ̀yẹ̀ kò wá iṣẹ́ fún mi lọ́fẹ̀ẹ́ máa san sálárì fún máa san sálárì fún mọ́tàmù tó wà lẹ́nu gate ìyá tó máa ń wá láràárọ̀ tó máa ń gba gbogbo compound tó ń fọlẹ̀ ó ń gba salary. èèyàn mẹ́ta àwọn mẹ́ta lórí èmi nìkan kò tí ì sì tó ń jẹ ń bẹ́ẹ̀ o àmà ṣe shopping ló ń jẹ òun máa jẹun everybody máa jẹun iye ẹnu tí mò ń fìdí nílé sweetie máa jẹun shopping ilé lásán pé mi ṣe shopping rárá pé mo fẹ́ stock ilé pé bóyá owó mi ó kú bí ẹ̀ka tó ó ti pọ́ máa lọ bí two fifty. àǹtí mi ẹ má bínú ìgbà tí sísá yẹn dé sí i ẹni tí ó yẹn pé ó ní three hundred thousand ẹ̀dẹ̀ ní gbogbo lọ sínú dírẹ́sà lẹ́gbẹ̀ẹ́ bed bí a kẹ̀sì fún wa nìyẹn kà ṣe lọ fi tọ́jú mọ́mi. lọ́fẹ̀ẹ́ mi wà ìṣẹ̀lẹ̀ pé o ti yí orí ẹ̀ ti yí orí ẹ̀ ti yí ó dàbọ̀ ọmọ ẹ̀ ti ń sinwó yẹn. ẹ ṣàkíyèsí ọmọ ọmọ ẹ̀ ti mú gbó o because bí wọ́n ṣe pé ó mu ìgbó ni wọ́n máa tẹ́lẹ̀ ní ní idiot burúkú ní sars mọ́ra dáradára. kò kò mú gbó má bínú. àwọn òkun pé àkíyèsí ara ọmọ yìí ni. kò sáré jọ ó yé mi náà pé o ní bùkátà tí tí wàá fẹ́ gbọ́ jọ tí mo bá bá wọn sọ̀rọ̀ lọ lọ́sípítù ṣé wà á lè rí owó yẹn gbà fún mi ní báǹkì bí ọ̀túnla. má bínú.

nǹkan mi sọ lókè kí wọn lọ kékeré fún mi jáde dúró ìyẹn kọrin bẹ́ẹ̀ ni òun kọ̀ hmm. kò lè ṣe. kò lè ṣe kò lè ṣe kò lè ṣe mi o ṣó ti yẹ yín mẹ́rin sìn ẹ wo ẹ lọ bá o ó ṣe wájú pọ́jọ́ tó wá sí bíbà ní owó tèmi ló wu ẹsẹ̀ méjì lórí ìrọ̀ bọ́dá mi bọ́dá mi bọ́dá mi ẹ̀mí ló mọ̀ pè yín ṣé ní kékeré ní ètò yìí ṣe fún ibi tó wà yẹn o mo fún ọ lá ọjọ́ méjì ẹ wò wọ́n máa transfer case ẹ̀ tó bá transfer case ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ o ó má dà pé bóyá mo rọ́mọ ẹ̀gbọ́n mi kan mo mọ̀ mọ́ ṣe kíni kan mo mọ̀ ṣe kíni kan mo ń ṣiṣẹ́ gidi kan tó lówó tèmi ni o ọjà náà gbé òkú sáyọ jọ jẹ kán tú sílẹ̀ à ń lọ ṣiṣẹ́ àwọn owó wa. wọ́n ta sílẹ̀ yẹn lọ ṣiṣẹ́ ní wá three hundred thousand naira iṣẹ́ ọdún mélòó lè fẹ́ ṣe tẹ́ máa fi three hundred thousand naira. ẹ ẹ̀gbọ́n ọdún wo lẹ ti ń ṣe gan ọdún wo lẹ́yìn méjì tíjọ́ ṣe dáadáa dáadáa tíjọ́ ṣiṣẹ́ kiri èdè ọdẹ parí iṣẹ́ mi mọ̀ gbọ́ bùkátà yín àti tọmọ yín àti tìyàwó no tell me. Bùsáyọ̀ òun rò mí pé mi. Ròyìn pin. Ẹ ti rọra yín pin ọ̀rẹ́ di ọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín ti pin. Ọ̀rọ̀ yín ó ti pin ọ̀rẹ́ di. Bùsáyọ̀ ó ti yí àgbàgbé àná náà nìyẹn. àná bíi báwo àná àti alájọbí ni mo rò láti jọjọ if not mo mọ̀ ti máa ṣe tí mo máa ṣe jáde. Mm. màmá bínú mm. jẹ́ jẹ́ jẹ́ jẹ́ kan tún sílẹ̀ kan mímì jọ̀ọ́ ìyẹn ń béèrè ẹ̀ lọ́wọ́ mi lórí lójoojúmọ́ ó ó dẹ mọ kọ̀ǹdíṣọ́nù tí ìyá ẹ̀ wà jọ ọ́ ṣé màá mú yín ṣé ilẹ̀ jí mi lówó yìí no tell me bọ́dá yóò ṣe ti ń jalè ni ṣe ti ń jalè ṣe bẹ́ẹ̀ gbọ́n mi lẹ́jẹ́ kó mo yẹ ọmọ bàbá ṣe ti ń jalè ni èmi mọ̀ ẹ̀pẹ́ kì í jalè ìka tó bá ṣẹlẹ̀ ọba máa gé ẹ wò ẹ lọ bọ́mọ yín ẹ bá sọ̀rọ̀ ní etí tó fi ń gbọ́ràn kẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ etí tó fi ń gbọ́dọ̀ ní kó kọ sí yín o kẹ́ sọ fún tí kò bá bá mi wó owó mi jáde tí kò bá fún mi lówó mi <laughs> I regret pé mo lè bíbélì ní tọ́ ọmọ rẹ kó sì fún ẹ ní sílẹ̀. èmi ò èmi ò tọ́ ọmọ Bùsáyọ̀ èmi mo tọ́ ìwọ náà. ẹ tọ́ ẹ tọ́ ẹ tọ́ kò fún yín èmi náà tọ́ wọ náà. ẹ̀yin lẹ mi tó lẹ́yìn lẹ tọ́ mi náà lè ṣe máa jà mí lórí lọ́mẹ́ni kọ́ yín máa jà mí lórí. ìwọ gbogbo Bùsáyọ̀ èmi mo tọ́ wọ gbogbo ẹ má sọ nǹkan fún mi lọ́wọ́ mi ẹjọ́ yìí kọ́. Ah, ah, Bùsáyọ̀ èmi ni mo mo mo tó ìwọ náà ah! ọ̀gẹ̀dẹ̀ mi wo wo wo wo kòkó ẹ̀yẹ tó mo mo mo mo dẹ̀ di di burúkú. Ọlọ́run ọ ọ ọ ọ mà ṣe bí lẹ́jọ́ o. torí torí ọmọbìnrin yìí èmi ò ṣe kàwé ó mà ṣe bí lẹ́jọ́. Oh my show. báwo ni ibo ló tún. mo fẹ́ sọ̀rọ̀ mi lọ sàn. mo tún dúdú díẹ̀ nà. tètè jẹ́ kí n tètè máa máa lọ kí mo fẹ́ tètè lọ bá wọn kí n lè ṣe kọ̀ǹdọ́tọ̀ alẹ́ gbogbo ẹ̀ torí tiẹ̀ náà mo ṣe ń ṣe o. Ah, bọ̀bọ̀dá mi ìgbà wo lẹ ṣe dé ní ibi tẹ́tí lọ ṣe fọgànáìzà tẹ́tí lọ́sìn tẹ́fẹ́ lọ ṣe kọ̀ǹdọ́tọ̀ ẹ̀ tiẹ̀ sí mi mi ò sùn jẹ́jẹ́jẹ́jẹ́ kí n tètè máa lọ ṣọgbọ́. ọ̀bùdá mi wọ́n látẹ̀ ń ṣe lórí mi ti pọ̀ jù. màmá má bínú bò gbà owó tó kù lọ́wọ́ mi wọ́ fíjọ́ tí n bá dẹ̀ ara máa wá sọ́kù máa pẹ́ dé díẹ̀ o o ti gbọ́. ẹ ti ẹ ti ní. mo ti lọ ah, ti tèmi náà ni bọ́tà mi ṣe ń ṣiṣẹ́ látọjọ́ yìí ọlọ́run àwọn wàhálà tẹ̀ ń ṣe gbogbo fi tẹ́ rọkàn oore síbà ọlọ́run jẹ́ kẹ́ máa rí rí ń bẹ̀ tí bá wá dàgbà tí bá wá ní iṣẹ́ gidi lọ́wọ́ gbogbo nǹkan tí mo ní ilé ayé mi ni màá fi sìn ín torí ẹ̀ rí lè jọ àìfún mi gan. mo dé ní sinmi mọ̀ sí mọ́tò tí wọ́n ṣe kan dókítà. owó èwo lẹ fẹ́. dìríkà kan. three fifty ni dìríkà kan ṣé kò dá two fifty madame ẹ wá gba two fifty. ẹ ta fún mi ṣìrà lánàá. madam ẹ wá gba two fifty bóyá ó ti pẹ́ tẹ̀tì rà ẹ̀ tẹ̀ ń wá lánàá yẹn. ẹ ta fún mi ta fún mi. òkè báyìí. Ah, ó dààmú. ẹ eh, bó ṣe máa máa sọ yẹn wò táyà tó rà fún mi òun rè kò tí ì pé tìrì mo gbọ́ ẹ sí lápọn tẹ́lẹ̀ náà bá da má ṣe wèrè fún ẹ wò wọ́n kò sówó ń ta. ẹ eh, má bínú ó dààmú. ó dà. mo lè fògùn ẹ gbàgbàgbà rí. ẹ gbà mí ẹnu ẹyọ ẹnu ọmọ. ṣé ẹni lókun ni. ẹyọ kí ló ṣe. èmi ò mọ̀ mi ò mọ̀

kí ni mo lè ṣe ṣe fún yín. ẹ̀jọ̀ mo fóòtò ń gbé bí ni mò ń béèrè. ẹ wò ṣe yàrá kìíní yàrá kejì àbí àti yàrá tẹ́ bá ti dé yàrá kẹta kẹ́kẹ́kẹ́ kẹ́ ẹ wò bẹ̀ ọ̀dọ̀ọ̀dọ̀ wọn nìyẹn. ṣe ṣe kò sí wàhálà wàhálà. bọ́dá mi bolẹ̀ lọ. gbogbo gbogbo mo ń lọ bí sẹ́ni náà. I love iṣẹ́. ọmọ ibi iṣẹ́ wo lẹ ń lọ. jẹ́ kí n tètè máa lọ. ògùn tẹ́fẹ́ ló kọ́ ọmọ lọ gbà yìí ni. ara mi ti yá ara mi kò kò kò sí nǹkan tó tó ń ṣe mí mọ́. kò sí nǹkan tó ń ṣe yín kí ló ń bí fún yẹn ò gbé yín wálé jọ yẹn kó tà sọ ikú la máa sọ ẹ̀jẹ̀ má lọ fi ṣẹ́. wo wo wo bùdá ìtorí pé mo ṣubú kọ́ ní kankan mi ò já àárọ̀ kúrò ní òun ló fà tí mo fi ṣubú o. lómi ẹ̀jẹ̀ ń ṣe wàhálà torí mi nìkan láti ìgbà tí ìyá àti bàbá wa ti kú ẹ̀yin náà lè ṣe gbogbo ẹ̀ fún mi torí mi ẹ̀ tún lọ sí skul bọ́dá mi ẹ̀ drop out ní skul torí kẹ́mi lè kàwé bọ́dá mi sì kọ̀ọ̀kan bá ṣe eyín wọn ní dáríjì rẹ̀ mi má torí mi ṣòwò ṣoṣo ṣùgbọ́n po èmi ti ti mọ̀ pé kádàrá tèmi lè po orí mi kúkú ló jẹ́ kí kìkì kí n gbà pé kíkú kí wọ́n máa lọ sùkúù tó bá dẹ̀ tó lọ sùkúù á lè ràn wá lọ́wọ́ márùn ògùsàyọ̀ márùn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tètè máa lọ títí bá dálẹ̀ a máa máa sọ gbogbo tẹ́kìn tètè máa lọ ọ̀ èmi fẹ́ bẹ́ẹ̀ lọ gba iṣẹ́ kọ̀ǹdọ́tọ̀ ní ohun ọ̀pọ̀ ọ̀gá mi nìkan ló ní o o mọ o tẹ́kìn tètè máa lọ ìyẹn mọ́. mami ẹ máa lọ ẹ máa lọ. lọ. ọmọ yìí kọ́ ẹ ṣe bí bàbá máa máa sọ̀kún mi mi ní pẹ́ títí títí màá fi mi tó. mo náà mi máa lọ mo náà mi mo náà mi. ọlọ́run èmi èmi èmi lẹ́nu ní mo sọ mo dẹ̀ mú kíkan báyìí kí lẹ́sẹ̀ tèmi tèmi ṣe gan ah! Oh, oh, oh, Ọlọ́run irú ọkùnrin wo lèmi ọkùnrin wo lèmi. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín mo ń gbọ́ yín. wo mi mo yí ilé ẹṣẹ kí ló kàn mí pẹ̀lú yàyà lẹ́yìn ìgbà tí màmá mi gbọ́múlẹ̀ tẹ̀lé gbé kí ló kàn mí pẹ̀lú gbogbo ẹjọ́ torí ọlọ́run mi ìbínú mi ìbínú. èlò one fifty thousand naira gbọ́dọ̀ kìtìrì yẹn ẹ wo ẹ wo ẹ wo mo bẹ̀ yín nítorí ti ọlọ́ ẹ má pe nọ́mbà yìí mọ́ ẹ jẹ́ kọ́lá ta ló fún yín nọ́mbà mi. bọ́lá ayọ̀ ok kò sí problem ẹ ẹ wo tó tó ṣẹṣẹlẹ̀ sí ni pé ẹ wò yàrá mọ́kà kọ́ ló ṣẹlẹ̀ sí ni wípé èmi ń travel mo ń travel tó bá ti di ọ̀la nọ́mbà yìí ò ní wá àbẹ̀lẹ́bù mọ́ mo ń travel ẹ ẹ ẹ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ẹ ṣe ẹ ṣe kí ni mo tó ṣe àwọn new stars idiot jàtijàti family member wọ́n bá máa fi ìbò kátà pa mí. lọ́sọ̀kú ìṣẹ̀lẹ̀ wọ́n ní àwọn ìyàgbọ́n ní nígbà tí yàrá mi gbẹ́ múlẹ̀ àwọn làwọn ṣe àwọn làwọn ṣe ọmọ wọn fẹ́ san owó sukùlù wọ́n jẹ́ kí ni ìwọ tálíkà tó lọ fún bẹ́ẹ̀ tí sukùlù one hundred fifty thousand naira sweetie sweetie if not for you àwọn bíbí sọmi ti pápá ayé wọ́n sọmi ti pápá ayé ni. bí màá ṣe di ẹ̀dùn ayé ni tí o sì kọ́bọ̀ kọ́ lọ́wọ́ kan. sweetie irọ́ ni ah, family family mi. ok màá gbọ́ ṣùgbọ́n àwọn ẹbí ọmọ sẹ́yìn ò ní dàbí ẹ̀ ṣe gbà mí sọ fún ẹ sórí ìdí ẹ bọ̀dá mi o ẹ mo bímọ ẹ bọ̀dá mi o ẹ fẹ́ sanwó ṣọ́ọ̀bù ẹ ọlọ́pàá gbé ọkàn ìtọ́jú pọ́nmá ẹ nìyẹn. sórí ìyàwó mi tẹ́ni jẹ́ kí ọkọ yìí yẹ kó gbọ́ dáadáa sórí ibi tó wà most important láyé sẹ́yàn ọkùnrin ni obìnrin o ọkọ èèyàn ìyàwó èèyàn ọmọ èèyàn kòǹkò ló wà most important ṣé tó bá ti ń di àbúrò màmá ẹ àbúrò mi ni ẹ̀gbọ́n mi ni bọ̀dá mi ni àbúrò dáàdi yìí ṣe yé mi tó tọ́ ni àwọn fámìlì mi ìrìn ìlú gidi ni wọ́n wọ́n ti ń rí ìrìn mi lọ ìfẹ́ ẹ̀ṣẹ̀ orí mi ṣẹ̀ṣẹ̀ rí pé ń sìn wọ́n ti ń rí ìrìn wọ́n ti ń rí ọmọ. tó bá lè fẹ́ ṣe òun ní wàá mú sọ̀rọ̀ pé o ti ní àjẹsẹ́kù o ti ní àjẹsẹ́kù débi pé ok for example ọgbọ́n níṣẹ́ kó pọ́n sínú garawa kó máa drop kó máa tó bá yẹn bá ti kún garawa dáadáa kó máa pọ́nlẹ̀ kó máa drop kó máa drop. ìjọba máa jáde àṣà àmì bàdàdà ẹ wá òkè ẹ wá pàkẹ́ ẹ̀yin náà gba bí kò tó ṣe fẹ́ bí mi o oṣù àwọn ọmọ àtẹ̀yà àtọ́kọ àbí ìyàwó ẹ o n tó ṣe fẹ́ bí àbúrò bàbá àbúrò gbogbo wọn lẹ́bàá n tó ṣe fún wọn díẹ̀ má má ṣe bí gúngùn ni wọ́n fẹ́ bèrè wọn lọ́wọ́ lọ yọ tó bá fẹ́ fún wọn lówó pa mọ́ntì ló máa ná lórí ẹbí kò sí àwọn ọmọ ẹ o àwọn ọmọ ẹgbẹ́ pé wọ́n ná ìsinmi wọn wàá tọrọ owó lọ́rùn ní oṣù kan three hundred and fifty thousand three hundred fifty thousand naira fún ẹbí bàbá ẹbí ìyá àwọn àbúrò àmúgbò ah, yẹn ah! three hundred fifty thousand naira tó ń ṣe àwọn ọmọ ẹ tó ń sọkú ẹ. mo ti gbọ́n bá ayé bọ̀dá yẹn ti bẹ̀rẹ̀ sí ní ìbàjẹ́. ẹ̀yọ́ wá ṣe ìgbọ́ mi ò kọ́ sí bọ̀dá yọ ìlú kò advice advice. àwọn ah, bọ̀dá yẹn ti bẹ̀rẹ̀ sí ní ṣe olúburúkú báyìí. ti kọ́ three hundred fifty thousand. ọ̀ lè sọ mí ti dàbí ṣe dà. ọ̀ oh àwọn àwọn ẹlòkù sí láti change láti ronú. thank you sori. ìyàwó mi ibi kò ṣe níjọ ẹ ibi kò fi advice ẹ ni mo gbẹ mọ̀rọ̀ mo kò gbẹ mọ̀rọ̀ ni. sori o ṣí mi létí o ṣí mi létí ni wọ́n ti fi òwe lé kò sí mi létí tẹ́lẹ̀ ọlọ́run ló ẹ̀ fún mi ni. ìyàwó mi jẹ́ wá nìkan tí mo sọ sí i tí mo sọ fún mi pé àwọn ẹbí yìí àwọn fámìlì yìí wọ́n máa sọ mí di dáa gbé dáa àwọn tèmi kan ń pè mí ní gbàgbọ́ wọn ni silence wọn fọ́ mi yes. olórí burúkú wọn ṣé olówó kọ́mọ ẹni tó bá ní owó lọ́jọ́ náà lẹ́sẹ̀ tó ṣiṣẹ́ kárakára tó lọ́mọ lẹ́sẹ̀ tó bá ń náwó fún fámìlì olórí burúkú rẹ̀ pẹ̀lú ṣé mi nítorí wọn máa mú ọmọ àwọn àwọn ọmọ àwọn fámìlì ẹ̀ lọ́ máa rún wọn máa bá yẹ ẹ̀jẹ̀ pátápátá wọn wòye fámìlì mi ṣẹlẹ̀ báyìí jẹ mi ni wàá blame wọn fúlí kọ̀dá ayọ̀ yẹn máa dé òpè wọn àwọn náà há nọ́mbà mi káàkiri máa dé òpè wọn. mo tẹ́lẹ̀ kó tó máa fi ṣe onísìnkọ́ lókè àfọ̀ẹ́dọ̀ chẹ́ǹsì mọ́wọ́ ẹ̀ ó tó ọ̀pá mélòó ni aṣọ yìí ń sìn? ayílẹ̀ máa mọ̀ náà ṣe bí télọ̀ ní òkè ọ̀pá mẹ́rin. kí lẹ fẹ́ fi rán? top nìkan ni mo fẹ́ o mi fẹ́ ní ọ̀dà tí mo máa wá sórí yẹ mo máa jeans. ẹ jẹ́ kí n wọ̀ ṣé long sleeve long sleeve ó ṣé wà òkúta thirty one thirty one first. ṣé wà òkúta. táìsì ṣe láìpẹ́ kí n jẹ́ kó táìsì. jẹ́ kó táìsì torí yẹ <laughs> ó ti dábàá. ok àǹtí one five lówó yín. kí ló dé èlò lẹ wá ń rọra àti bùbá tẹ fẹ́ rán top nìkan ní one five kí ló dé. àǹtí ẹ mọ̀ pa máa láìní ẹ̀ eight hundred máa ń rọra àti bùbá but top nìkan lẹ fẹ́ ràn yìí ó owó ìlú àti bùbá lọ. mi ò ní dẹ́ anything nínú ẹ̀ ẹ kàn bá mi rán mi ò ní anything ẹ má fẹ́ anything sí simple star ni mo fẹ́ eh. top nìkan ẹ má fẹ́ anything sí èló lè eh. má gbà láàṣẹ sọ̀rọ̀. ok fún mi one. kí ló dé three hundred. ah tí o bá gba ẹgbẹ́ wa tí lọ pọ̀ náà. three hundred. yeah ẹ bá fi two hundred sí. ilé ìlẹ̀ sọ five hundred four hundred. torí skin yìí gan ló jẹ́ kí n wá bí àti nǹkan tẹ̀wọ̀ sọ́rùn. ṣó gbà kò gbọ́dọ̀ kọjá ìní òwúrọ̀ lẹ́yìn ni mo ní. ó tún jẹ́ kí ó tún jẹ́ iṣẹ́ kíákíá lẹ tún gbé fún mi. omi ìnà ìrọ̀lẹ́ yìí ni mo gbọ́dọ̀ gbà mo ti gbọ́ tí bá dé máa fún yín lówó. ẹ bá tún dé lẹ tún máa sanwó. ẹ máa rún lọ́nà máa fún yín lówó. ó kè mo ti gbọ́ ọ̀rọ̀ àná. kí ni bí má ṣe máa sanwó mi ìlú àwọn kọ́sítọ́mà yìí láàárọ̀ ẹ káàsán ma. ẹ káàsán sá ìjọ kí mo lè ṣe fún yín. ẹ ẹ ẹ mojú mi mo pé mo rí ilé. Ah, <laughs> èmi ni mò ń gbé ilé kẹrin sọ́dọ̀ yín bí mo máa ń kí yín tí mo bá ń kọjá jáàmbí gbogbo ìgbà. àbí ilé babaláde. yes ma èmi ni ma mo máa ń kí yín gan-an bí. ẹ má kí wàá mo lè ṣe fún yín. ẹ jọ ma ìrànlọ́wọ́ ọlọ́run kan ni mo fún ìfẹ́ látọ̀dọ̀ yìí. lọ́wọ́ akúrò gbogbo wa lọ́wọ́ kí ló ṣe. àmì ṣe rí ìyá ọlá ìyàwó mi ló rẹ̀ ó dẹ̀ wà lọ́sibítù wọ́n wá náà máa ṣe uh, operation fún mm-hmm. pé ká deposit two hundred and fifty thousand. two hundred and fifty thousand. yes ma. mo ti wá rí twenty five thousand ah, àwọn aláàánú bíi ti yín náà dẹ̀ ràn mí lọ́wọ́ mo fi wá bá eh, ẹ̀yin náà iye kíye tẹ eh, tẹ bá ní kẹ̀kẹ́ ṣàánú mi fifteen naira ò kéré o bí mo ṣe ń gbà mọ́ra wọn nìyẹn mà. Eh, ẹ má bínú ọ̀rọ̀ yín yé tí bá wá gbọ́ yín yé ẹ ní ìyàwó yín wà lọ sí ìtúlẹ̀ṣẹ̀ operation tó twenty five thousand ti wà lọ́wọ́ ẹ̀yìn báyìí ẹ wá ní ìdí owó sí tó jẹ́ tó wà pé two fifty. yes ma. ẹ má jẹun fún mi kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi bí mo ṣe wà níbi ẹ ṣáàrí ẹrí bá ṣe wà mí even kọ́sítọ́mà mi kan ló mú aṣọ yìí wá wọ́n fa ìfún ni mo ní kò san ó takú ó kò ní three hundred ó máa san ǹjẹ́ kó tiẹ̀ bá ń fi two hundred sí kó jẹ́ five hundred ó takú ó ní four hundred ó máa san káwá ni mo wá ránṣọ méjì léde ẹ ṣírò ẹ̀. lọ́jọ́ kan eight hundred ẹ wá ṣírò ẹ̀ fóṣù kan mi ò rò pé mi ò lè ní kọ́bọ̀ àbúrò mi ṣe wedding last week. torí reception yìí la ṣe ṣe reception kò sówó ń ta ọlọ́run ẹlẹ́dàá adé adé bùkún yín. àmì àtẹ̀yìn náà ó dàbọ̀ ọlọ́run abayín fún wọn lálàáfíà bẹ́ẹ̀ máa gbọ́rọ̀ nínú. kọ́lọ́run má dá wàhálà múlẹ̀ ó máa ṣọ́ a ò lè rí ìṣòro tájò ní lọ. má rò pé o lẹ́nì kan kò sẹ́nì kan ríra ẹ kò tún lọ́rùn ọlá inú kan yóò forí yọ. ó mà ẹ máa ní láti tẹ̀lé. sá fún ni ènìyàn bá fẹ̀yìntì tójú jẹ́ bí ẹni ló yà ọ̀dájú a ó ṣe ó má ṣe ó ó má ṣe bàbá ṣe jẹ́ sóyè yèsí ó níyà ah. ṣe kan wá sí a bẹ́wù ẹni bá ṣe lè jẹun sí. irú olórí burúkú ọkùnrin òun ló ṣe mí. ó sì dúró ṣe ìyá ọmọ ẹ. dókítà kí n máa gbé lọ báyà mi. mr ayo emmanuel láti take it easy ẹ ṣe bí ọkùnrin bọ́lá ò ṣe fẹ́ nìyẹn àmọ́jọ́ ọlọ́run lọ ọlọ́run mọ̀ jù wá lọ. mo ṣe mo mo mo mo ṣe mo mo ṣe bí ọkùnrin ṣe ṣe kí máa gbé lọ báyìí. Ah! Ah! kí máa gbé lọ ìbéèrè mi nìyẹn. <laughs> ìlú èmi nìyẹn. Mamẹ, mamẹ, mamẹ, mamẹ, mamẹ. Mo kí ló ní ẹrọ mọ́ ní sọ mí, ẹrọ mọ́ mi ní sọ mí ní ìlú wọn. Mo ní bẹ́ẹ̀ ní kékeré ní wá, mamẹ. Mamẹ, mamẹ, mamẹ mọ lẹ́rùn mọ lẹ́lá sẹ́yìn mọ lẹ́lá sẹ́yìn à. àbọ̀ kí ẹkún máa dúpẹ́ tiẹ̀ nì ẹkún máa dúpẹ́ nì torí pé ìwọ ni mo gbà tí jáde kó mi ìyẹn lọ ẹkún máa fi dúpẹ́ ìrírí ayé kan wà lè ti di tí kò ti di nípa ọgbọ́n ló fẹ́ pọ̀ ní ara ìrírí ayé ara ẹ̀kọ́ ní àwọn akọ láyé òde rí. ilé gidi ẹ̀ límọ̀ rẹ̀. ọgbọ́n ló fi ń kọ́ ni. ilé gidi límọ̀ rẹ̀ lẹ́bẹ̀rẹ̀. ìwọ ni ó bu àfẹ́ èmi sì tí bá ti jáde okun bí ẹ̀wọ́ gbére mo lọ kò síbi tí mo lọ mọ́ bọ́ wọ́n tó bá ti jáde sùn wọ́n padà sọ́dọ̀ àwọn òbí ẹ̀ tó máa gbádùn. àwọn mi bá ara wọn jẹ́ jẹ́ kí jáde lọ bá wọn jẹ́ lọ bá wa jẹ́ kí ló bá wa ló bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀. sígbà tí mo mi ní ilé wa òkè sígbà tí mo mi ní ilé wa òkè. ọmọ wa òkè ní sùúrù ọmọ náà ní sùúrù yé kí mo fẹ́ wọ́n ti jó wọ́n gbọ́. Ìjà àbúrò tó kọ́ nílé. máa ń ṣọ́ fùfù tó fi bọ́. iṣẹ́ nílá ni ìyá ni ẹni sáfùnì ẹni yàrá fẹ̀yìn ẹni ẹni ta ló wà ń bẹ̀. Bùsáyọ̀ Bùsáyọ̀ Bùsáyọ̀ èmi ló fa ní.

àìpọ́ ìbọ mi ìwọ ni mo fọ́jú ayé mi sí ọ fún mi lówó yìí ọ sọ pé ìwọ ń bọ́ mi àti àti ẹ̀ ah òkú òkú méjì ibi máa pa ẹ ìjọba lómi lẹ́wọ̀n àbúkọ pa mí ṣé mo mọ ọlọ́pàá ìdí mo ọlọ́pàá. ó dáa náà wo ọmọ ọmọkùnrin ó ó ṣe mí o èmi èmi kọ́ ló ṣe àmọ́ jẹ́ kí èmi náà ṣàlàyé ẹnu mi díẹ̀ fún ọ ọmọbìnrin aláìmoore yìí nígbà tí àwọn òbí wa kú èmi nìkan ni mo tọ́ olórí burúkú yìí wo ní kékeré ó gboyún oyún yẹn fẹ́ ràn lọ́rùn bíyàwó tèmi ṣe kú lọ́sibítù lòun náà fẹ́ kú tí mi ò jẹ́ kó kú mo mo ṣe wàhálà ẹ̀mẹ́rin ni mo sanwó fún ẹ̀ẹ́dẹ̀ kó tó pass yunifásitì èmi ni mo rọ torí tiẹ̀ lèmi ò ṣe gbóyìnbó torí tiẹ̀ lèmi ò ṣe lọ léèwé Bùsáyọ̀ ẹlẹ́dàá dá láàrin mi àti ẹ̀ alájọ bí a dá ìwọ ìwọ ìwọ ìwọ ṣẹ̀mí o Bùsáyọ̀ ọlọ́wọ́ ọjà o. torí torí ọmọbìnrin mo mo ń dín àkàrà tà ní obìnrin mo ta ice water dídì torí ọmọbìnrin Bùsáyọ̀ mi ò wá mọ̀ ọ́n ṣe mọ́ lẹ́nu ó wá ó wá ya ọ̀dájú tó báyìí kí kí lè ṣe mí gan ah, Bùsáyọ̀ tọmọ mi bá di ẹ lówó lóòótọ́ ṣó yẹ kó tó báyìí ìyá ẹ ti kú ọlọ́run á dá láàrin èmi àti ẹ. Ah, ah, Bùsáyọ̀ olówó lóòótọ́ mi ò gbà mi ò gbàdúrà kó má rí jẹ mọ́ o àmọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ adájọ́ ọlọ́wọ́ adájọ́ àwọn òbí wa mo mọ̀ pé wọ́n wọ́n ò ní sùn wọ́n wá yínú sáré wọ́n wá rí nǹkan tó ṣe sí mi ọlọ́run adájọ́ fún ẹ ọgbọ́n bá bí mi ṣe gbọ́. ọlọ́run á dà ó. tó ní ìwọ́dọ̀ sọ. òun ló bára lé ẹni sáfù ni ẹni yàbá fẹ̀yìntì tójú jẹ́ bí ẹni tó yà ọ̀dà jó. àwọn ọtí ní òun tó ṣẹlẹ̀ ní. Màá mú kí ṣẹlẹ̀ kàlàkà rẹ̀. Tí wọ́n á fọ́ nínú ìgbà mi, òbí ọmọ wò ni wọ́n gbé mi ẹgbẹ́ mi ó ti pawọ́ ó ti ó ti tẹ́ pọ̀lọ́pàá farabalẹ̀ òun láti pọ̀lọ́pàá tó ní nǹkan má má ṣe bí wọ́n. tó o bẹ̀rẹ̀ sọ tẹ́lẹ̀ ó má ṣe bí wọ́n má ti kú ká má ti pọ̀lọ́pàá farabalẹ̀. Hello sir, ebi ni bẹ́ẹ̀ ni sir, ebi ni sir, ebi ni sir, ebi ni sir, ebi ni sir. No no no no no, mo wọ̀ kì sir, mo wọ̀ kì sir, mo wọ̀ kì sir ẹ jọ sá ṣe rí ọmọ ẹ̀gbọ́n mi tó ń jí mi lówó yẹn tó ń jí mi lówó yẹn ẹ bá mi rí bí ẹ bá mi filẹ̀ ẹ bá mi kí lẹ́dẹ̀ kí lẹ́dẹ̀ wá mi ìṣe mi ìṣẹ́jọ́ mọ́ nù hmm, mi ìṣẹ́jọ́ mọ́ màá yọjú sí yín sà màá yọjú sí yín màá yọjú sí yín òkè sá ẹ ṣe sá mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́ mo dúpẹ́ ẹ ṣe ẹ ṣe kọ sá ẹ ní sá mo ti padà padà ẹ ṣe wẹ́ẹ̀gùn wọ́n máa ṣe bí wọ́n gùn tó ti confam wọn ni wọ́n hmm, tó ti confam. Hmm, ó ṣe wà ní ìtìkà nínú ìpààyàn ó ṣe wà ní ìtìkà ó ń farabalẹ̀ ṣá. ó fà nítorí kí ẹ̀yẹ ká sọ̀rọ̀ ó fà nítorí kí ẹ̀yẹ ká sọ̀rọ̀ ó fà nítorí kí ẹ̀yẹ. madam ṣé lóòótọ́ lẹni ká fi bọ́ọ̀yì sílẹ̀. Ah, òótọ́ ni ẹ̀jọ̀ ẹ̀ bá mi rìlíìsì ṣé lè rìlíìsì lè nìṣá ìfilẹ̀ lè mí owó tó gbé nǹkan. ẹ ṣe àkókò mọ ẹ̀kọ́ mi ẹ̀gbọ́n mi àtọmọ ẹ̀gbọ́n mi ọmọ mi náà so ọmọ mi kú nílé títí ká lè fẹ́ fún kàdé. ẹ ṣe ń bá mi sọ̀rọ̀ lórí fóònù ẹ̀ fọ́ ìsìn ó ń ṣèkì tí kì í ṣe pé wọ́n ń tẹ́tì yín ṣá. Ah, ah, tẹ́tì láíláí ah. ta ló fẹ́ tẹ́tì mi eh, eh. níbi tẹ́wà tẹ́wà mẹ́fun mi ìyẹn kan á máa tẹ́tì mi. Eh kó má jẹ́ pé wọ́n ń tẹ́tì yín lẹ́sẹ̀ kó pé ó dáa ẹ màá filẹ̀ màá filẹ̀ òun ló jẹ́ kí n máa béèrè o hmm, tí tí ò bá ti ti yẹn kò sí wàhálà ẹ̀yin náà ni agbára wà lọ́wọ́ ẹ̀ bí ẹ bá ti ní ká rìdíìsì ẹ̀ lọ́wọ́ kan àmà rìdíìsì ẹ̀ náà ni àmà ah, filẹ̀ hmm, màá filẹ̀ mi sí o ti yé ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí màá yanjú ẹ̀wùsì ní ìsìn ẹ̀yin náà kú gbogbo gbà wá. <laughs> kí ló tó ronú ó ní láti máa ronú náà orí ọ̀rọ̀ ló ṣe wà látẹ̀ nǹkan wọ́n fẹ́ ronú ṣe ẹlẹ́ ṣe. o kọ́mẹ́kì. ó ṣe àwọn olórí burúkú olùṣèlú. ó lè pẹ́ o. orí mi ò pé rárá mi ní làákàyè ìwà tí mo sì bọ̀dá mi kò tó rò wọ́n tọ́ mi àmọ́ mi ò gbẹ̀kọ́ kánórí mi pé mi kò yẹ kí n bá irú ẹ̀ olùṣe lórí burúkú má ṣàǹfààní mi kò yẹ kí n bẹ́ẹ̀ tó tó yà ṣe tó mọ ẹni tí orí ò tó mọ ẹni ẹni ìka tó mú ẹni tí ìka gbé mọ́ ó mú gbogbo ara kìkì ká ní gbogbo ara kìkì ọ̀dájú ni tó ní ká sọ pé mi ò pè mí bó dá mi tó jìyà lé mi lórí tí mo mọ gbogbo wàhálà tó ṣe lórí mi ó ti ń torí owó tí mo lè afford times hundred times million of it mo lè pa níyàwó. bọ́dà jẹ́ ó yẹ kí n máa gbé bí gold bọ́dà jẹ́ ó yẹ kí n máa bọ́ wọn ni kò yẹ kí bọ̀dà ayọ̀ kí n gbà kí bọ̀dà ayọ̀ máa gbé nílé wọn kí n máa gbé wọn báyìí tí ìbálẹ̀ kọ́lé fún ọ tí mi lè rẹ́ǹtì ó yẹ kí n fún ọ ní yàrá mi. olùpàá. mi kọ́ mo pa àbí hmm. ìwọ ló mú ọ̀bẹ dání o fún mi lọ́bẹ èmi dẹ̀ mú ọ̀bẹ mo gba ọ̀bẹ yẹn lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ fi dúnbò ẹ̀ nígbà tí má ṣàǹfààní ara ẹ̀ ìgbòdìdì ọkùnrin géńdé ọlọ́run tó ò ní iṣẹ́ tó ò ní abọ́ tó ń gbé lábẹ́ obìnrin pípẹ́ni tó bí ó máa tún dé dùn àrílẹ̀. ó ní ọkọ èèyàn fóbìnrin àti ọmọ èèyàn ní ẹbí èèyàn ẹjọ sọkọ mi ní ẹ̀yìn òkìkí. as your, your husband to be. husband to be ṣé wọ́n lè wá rí ìlú fún yàn débi tí wọ́n lè husband to be èlé ni mo fún ẹ níjẹta èlé ni mo fún ẹ lẹ́yìn husband to be orí mi ò pé orí mi ò pé orí mi ò pé rárá ah! ọkọ mi nìkan ọmọ mi nìkan lè bí mi no you tell me tí ẹbí mi ò bá jìyà jìṣẹ́ bí bọ́dá mi ṣe jìyà jìṣẹ́ lórí mi tí mo dé èèyàn ìjọba àwọn ọkọ ṣe fẹ́ rí mi tó máa fẹ́ mi tó máa fi mí yọkàn olórí burúkú àṣírí èèyàn lẹni tí ó lé ẹbí ìjìnà torí pé ọlọ́run ò blẹ́sì wọn tó tí ọlọ́run bá fi lóko sáàárín òtòṣe ẹbí ó máa nídìí o kó lè ṣe orí fáwọn tó kù yìí kí láǹfààní èèyàn tó ní owó lọ́wọ́ tó òun ẹbí ẹ̀ táwọn ẹbí ẹ̀ máa ń ṣe ládàradà rèdèrèdè kiri ẹjọ́ tí wàhálà bá dé nǹkan bọ̀dá mi dẹ́ ti ní wọn lè dáríjì mi àfi tí ìyàwó àwọn bá jí téèyàn bá dorí kodò ńkọ́ mo ò ní kó mọ́ ṣe fún àbí tó bá sáfẹ́rẹ́ fún ẹni yẹn ńkọ́ ta ló máa kù mí kù ìwọ àbáwọn ẹbí mi tó lódì mi bá bẹ̀rẹ̀ àìsàn tí mi lè ṣiṣẹ́ owó mọ́ láti kówó fún ẹ ta ló fẹ́ kù mí kù ìwọ àbí àwọn ẹbí mi. tó bá ní kí n wá mo nídìí kidney pàápàá mo ní ìdíkiri kan blood transfusion ẹ̀jọ̀ ta ló fẹ́ kú mi kù wèrè ara ẹ̀ àbáwọn ẹbí mi tó bá dé pé ó lo owó yẹn ó tiẹ̀ fi bí àwọn ẹbí ẹ̀ sókè díẹ̀ tó bá sáfẹ́ á ní ẹni tó lè fẹ̀yìntì tí wàhálà bá dé àwọn ẹbí ló máa dúró tì í kì í ṣe boyfriend ọlọ́run tó fún yàn lóhùn mọ́ tó ń ṣe àbọ̀rọ̀ bí orí olóhùn ò pè ní àbọ̀lọ́hùn gọ̀ ni ó mọ tó ń ṣe èmi ti ṣiṣẹ́ náà mo ṣiṣẹ́ mo ṣiṣẹ́ náà ṣùgbọ́n mò ń gbà ládùúrà ní gbogbo ìgbà kí ọlọ́run foríjì mi yẹn ní èjì kí ọlọ́run kọ́ mi bí n ṣe máa rí àforíjì lọ́dọ̀ gbogbo ẹbí mi pátá òkú tó ti kú ti kú bí lè jẹ́ mọ́ ṣùgbọ́n kí oore àti wàhálà àbọ̀dá rẹ̀ lórí mi kó má jà sàn kó tó má ṣe fún mi báyìí. wàá lọ sókè wàá lọ palẹ̀ mọ́ gbogbo ewu ẹ̀ àǹfààní ọkàn ṣoṣo ni mo máa fún ẹ torí ilẹ̀ rẹ ṣù mí mi ní jẹ́ o dáràn sí mi lọ́rùn ò ní rìn lóru wàá lọ súnlé mi jáde. jọ ìyàwó mi ti gbọ́ mo ti gbà gbogbo tó sọ mo ti gbà tó the ṣe kò fún mi to ní kò tó promise mi lánàá to ní máa fún mi one million naira. ó fi gba one million naira lọ́wọ́ mi àbí tí mo ní mo máa fún ẹ ó sọ pé mi ni mo máa pa ẹ ṣùgbọ́n fún kò tó ti lè mú mi tí mo pa ìyàwó ẹ̀gbọ́n mi tó jìyà jìṣẹ́ lórí mi kò lè ná mi ní nǹkan kan láti pa ẹ́ èmi ni mo máa pa ẹ́ bíbí àtẹ́tẹ̀ ṣe wáyé sí ó kù ìṣẹ́jú márùn-ún péré tí màá fi pa ẹ́. No, wá wá wá. yà jẹ bọ́dà yọ kò ń ṣerú bọ́dà yọ ní ènìyàn máa jẹ kò ń ṣerú ní ti bọ́dà yọ gbé ní bọ́dà yọ bàbá gbé èmi gan mọ̀ wípé kì í ṣọmọ bọ́dà yọ ló jí mi lọ́wọ́ yẹ ọmọ yẹ ń jalè ọmọ yẹ ń jalè ọmọ yẹ ń jalè ó lè níwà mi àmọ́ bí tó lè kọ́ ọmọ ẹ̀gbọ́n mi bá ti jí mi ní three hundred thousand naira àyà ah, ah, ni mo fi jẹ́ wọ́n ti pọ̀ ó dájú ló dárí jìbì. ọ̀gá o mo ń sọ̀rọ̀ láti Èkó ìwọ́n fún mi tẹ fóònù ìwọ́n fún mi sùn ìwọ́n fún gbẹ̀sà láì gbọ̀n mo ń bèèrè àwọn ibi kí ni way forward kí ni mo lè ṣe kí la lè ṣe báyìí lọ lọ torí kò ń ṣọ̀rọ̀ tèmi nìkan báyìí. mo nígà ṣùgbọ́n kí n dá sí ó ṣe ní dá sí. bàbá ní ah, dá sí máa sọ ọ. àbẹ kó dá sí sọ̀rọ̀. ṣó mọ gan ṣó ní wáṣẹ mi ṣe báyìí iṣẹ́ tó ń ṣe yìí kò bí ẹ mọ ṣe ń sọ nǹkan bẹ́ẹ̀ wọn bá wà àwa ọmọ tàlà wa ọmọ ògbóni làwa àwọn olè wa ń gbà ìwọ ló máa ń múṣẹ́ wá bí ká jáde ká máa mú gbẹmọ́ra wọn torí ẹ̀rọ láti ń ṣe bọ́ ilé ìtúnṣe ṣẹlẹ̀ yìí àti ìṣẹ̀lẹ̀ ti ń pọ̀ jù ló wáṣẹ́ ṣe táìsì máa fún mi ló bá fẹ́ mi sọ gbogbo jìgólò tó ń ṣe yẹ kò lè pé ẹ o àwọn mímọ àwọn àtọ́jẹ́ kan máa ń lé mọ́gùn sí àwọn lára tó bá lọ lu mọ́gùn wàá wú kú ni o kó máa mú mi kú. ẹdùnú ẹni sùn ọyọ máa ní ká o ṣé ẹdùnú ṣé owó tí mò ń gbà ọ ìnà tí máa gbowó ìnà ah, ṣé mi kàn mú dáná ni. ó dáná báwo. ìwọ fa wálé ká máa ṣọmọ tá a wá má fi tiẹ̀ kó bá tà wá. Ah, ẹjọ́ tó lọ o mo ti gbọ́ àwọn tó gbọ́ advice ẹ̀ mr adviser tó lágbo mélòó ṣé kí lọ kó bá bà ní àbí àbí kí lọ máa ṣe kọ̀dọ́tọ̀ àti kò tí ẹ̀ yé ni àbí kí lọ máa kọ́pẹ́ntà. dàbí ah, o kò tí sọ mi nítorí pé mi dá sí gbogbo nǹkan tẹ̀ sọ látara gbogbo ẹ̀ ni mo gbọ́ o kí ló ń ṣe náà okay now mi ní kó má resign mi ní kó má retire wàhálà tiẹ̀ nìyẹn lẹ́kùtàjọ sọ nǹkan owó tó ló fẹ́ já lọ́wọ́ ọmọ ẹ one million naira ṣó ti já. ẹ ṣe gbogbo ìṣòwò bọ́ọ̀lù sí wọn nítorí káyọ̀ lọ́dọ̀ rẹ̀ tẹ bá wọn bí kẹ́ ẹ̀ ṣe lé mi ẹ̀ ní dúbìrì one million lọ́wọ́ mi. kí ló wá ṣe ń bí ó yà láyé bàbá ẹ̀ ó dàbí. àyè ìjọ jáde jọ àbúrò ibùkú lélẹ̀ yìí. jáde. àlelé ìgàn ilé ìtọ́jú ti ẹ̀kọ́ bá ti wà ní sáà. lọ́sẹ̀ wọn rojọ́ òṣì. báwọn ìyá ẹ̀kọ́ resign kó má resign. òṣì jìgolo àwọn ọmọ jìgolo òṣì mélòó ló wà lábẹ́ à ń ṣolówó alábẹ́ ló ń ṣe jùlọ àti àyín gbọ́rọ̀ gan-an tó yẹn pé tó bá kanlẹ̀ wọ́n máa dún gbogbo àti ìṣe. mo ní kí n fọkàn balẹ̀ bí ṣe máa ń ṣe ló máa ń jẹ́ kí n máa bínú sí i tó bá tún rí mi báyìí ìgbà yìí tó ń gbọ́ ẹ̀ ẹ gbàgbé pé gbogbo ẹ̀ báyìí ọlọ́run ti pàṣẹ sí ṣé kí n tó parọ́ kan fún mi ẹ ti fẹ́ fún òfin tó ń wà èmi mo yẹ kọ́ ni lọ èmi kí mo ṣàkóbá fún rẹ̀. ọ ọ ọ bàmá ṣe bẹ́ẹ̀ o ngbà tí John ṣàlàfíà ni bó ṣe ṣe yẹn ń sìn tí ẹni tó wà ń bẹ̀ yẹn tẹ́lẹ̀ tó bá lọ ń ṣépè fún òun kan. kí ló kàn pàdé pé ṣóòlù kò fẹ́ mú mi ipò tẹ̀lé bẹ́ẹ̀ mi náà ẹ gbàgbé kò ṣóòlù yẹ kọ́ léyàn èmi mo ṣàkóbá fẹ́ tó lọ. ìyẹn ni pé káyé ọmọ ẹranko ò bá bàjẹ́ ẹ̀kẹ́ ọmọ èyí èyí ò lè dùn. kò lè dùn ó yé mi. ẹ jẹ́ kọ́kọ́ mi balẹ̀. dájú ìgbà wo lèmi tẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ mi kọ́kọ́. farabalẹ̀ wọ́n máa wọ̀ ẹ́ tẹ̀ máa bọ́lá àmọ́ ṣòro kan tó wà ń bẹ láàárín èmi àti àtòun ta máa ní every month báyìí tó bá tẹ́tí lówó oṣù ẹ̀ two two thousand èmi máa máa gbà náà. ẹ dájú ìyẹn náà wà òkè òkè. ẹ tó lẹ̀ sí six thousand lọ́mọ máa sọ fún six thousand. ìyá mi jẹ́ kó máa fún ẹ ní one one thousand kóun náà máa mú five five thousand. Babọ́lá ẹ ti dé o eh, eh, eh, ẹ ti dé o ẹ ti dé o. Babọ́lá ẹ̀wọ̀n bẹ̀ ṣe máa mú mi kò sí wàhálà sí wàhálà máa manage one thousand. Ah, Babọ́lá màá tí olùmíṣẹ́ ti gbọ́ màá pè yín máa wọ̀ ọ́ yọ̀ ńlá àjọ máa lọ síbẹ̀ ṣe ti gbọ́ ọlọ́run má ti ṣe kí ló ṣe yín ẹ̀sìn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tètè tètè pẹ̀lẹ́ ṣe ní kókó báyìí. ó dà. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. gàrí tó wà nílé yẹn ìwọ lọ mú. màá jẹun létà. Thank you. ó ti já mi tẹ̀mọ́ tó lọ ó ṣàtìrìn lọ báyìí. àmì ah, mo jẹ̀ fún kó bá wọn kí ìnira rẹ̀. ẹ à ẹ mú wásà ni receptionist mi wà bíbà èmi ni bá clean up gbogbo yàrá yìí ẹ bá fẹ́ clean ibẹ̀ màá clean ibẹ̀ fún yín màá bá yín tán èsì sílẹ̀ màá bá yín ṣe gbogbo ibẹ̀ tún gbogbo ibẹ̀ ṣe màá bá yín adjust gbogbo àwọn aṣọ yìí ẹ bá tún ní ìdí náà mo lè wá gbogbo ara yín gbogbo ẹsẹ̀ yín gbogbo everything bá lè n receptionist. ìdàgbàsókè àti house. ee mo lè ṣe gbogbo ẹ̀kọ́ máa ń overlap anything for you sir just for you alone anything máa ṣe é. ẹ wá lọ látàárọ̀. kọ́kọ́rọ́ rúùmù sórí kó bá mi tún tọ́lẹ̀tì yẹn ṣe. ok sir. kó lè bá mi tẹ́bẹ̀ẹ́dì. no problem sir. kò sáà méjì yàrá yẹn kó kó ní ìgbàlá. ok sir. ìwọ náà wọn very very important things to have, and uh, you can trust me. sórí bó ṣe ń ṣe bó ṣe máa ṣe and tó o bá ti balẹ̀ jẹ́ torí wọ́n mọ̀ tó kù tí máa bínú òtẹ́ mi àpẹẹrẹ wọ́n ṣàmàṣọmọ tàbí àjọṣe ṣùgbọ́n. Olúwa máa tún ilé àtọ̀nà yín náà ṣe rádaràda lédè rẹ̀ òbí bá yín o Olúwa máa tún orí àwọn àbó òrìkó lórí burúkú mi máa yìí pẹ̀lú mo ṣe tọ́jú tí mo tọ́tẹ̀ tí mo múra tí mo ṣerun gàgàrà láàárọ̀ yìí tí mo tiẹ̀ ṣe gbogbo paparazzi tí mo rí wọn ní reception tí mo gbé tó mọ́ wọn pé ẹ̀ǹlẹ́ ṣá o ẹ̀ǹkìní kan tí mo ṣe pẹ́pẹ́ fún fún wọn wà láì wọn tiẹ̀ wọ̀dọ̀ mi. gbogbo nǹkan yọkọ tó bèrè lọ́wọ́ mi báyìí ni pé ọ̀làdà o ọ̀làdà o ọ̀làdà o gbogbo nǹkan tó yẹ kí n máa jẹ lọ́dọ̀ ọmọkùnrin tó bá yẹ kó lójú o máa fi rè o máa wò rẹ dáadáa wàá máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé kí n já ẹ sí. já mi sí i. ṣé nígbà tí wọ́n ti rí máa yẹn bíbá ṣé wọ́n ti róbìnrin pẹ̀lú ẹ̀ rí. mi ì róbìnrin pẹ̀lú ẹ̀ rí apá ń bá rí ẹ̀ bẹ́ẹ̀ ni máa yẹn. nìkẹ́ni bí yóò ń lọ lágọ̀ta ló mọ̀ ọkùnrin ló máa bá ṣe pọ̀ ṣé wọ́n ti fún ẹ̀ tí wọ́n fẹ́ dẹ̀ dẹ̀ ni ká ló máa rí àǹsán màbá yẹn tó lówó lọ́wọ́ tó tún fẹ́ẹ̀ṣì báyẹn olówó ló máa wà tó ní kóbìnrin sọ fún mi àmọ́ èmi wò pé bóyá kò ní jẹ́ ọ̀fẹ́ ní pé kémi lè ní kí tiẹ̀ gbé súnmọ́ kájọ máa ṣe sí dáadáa èmi ọmọ tí mo nà tí mo rí tọ́rọ́ báyìí mo rò bí sọ pé àwọn ọkùnrin máa ń láìka ọmọ tó bá rí bí èmi báyìí tó ń nà tó rí tọ́rọ́ bíi pẹ́ńsì. kí ni ọ̀rẹ́ mi ṣé kí n parọ́ fún ọ ṣé òwò náà kọ̀ rè é mélòó ló wà lára ẹ̀ tó gbẹ yóò gbẹ gan ni nǹkan tí máa ṣe báyìí inú èmi kìíní burúkú yìí ló wà. kí ló fẹ́ ṣe o. wọ́n máa wọrí tó bá dìgbà yẹn o máa mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe èmi máa nì hmm. má wọrí. gbàgbé mi lọ sí ẹnu iṣẹ́ mi ìwà ìfọ̀gà wa. èmi náà lọ sí ẹnu iṣẹ́ tèmi ó dàbọ̀. tó bá dẹ̀rùn má ṣàṣe kankan fọmọ lọ́mọ fọmọ lọ́mọ sílẹ̀ ó yẹ máa ṣọmọ. mo ń bá yín sọ látẹ̀kọ̀ ta ló wà ní ìjọ ẹ̀ ẹ táwa ní ẹni tí ó máa ń tẹ́kì ẹ̀rù máa ní ọgbẹ́. <laughs> ṣẹ́rìsà látijọ́ tí màá yẹn ti lọ́ọ̀tì sínú hòtẹ́ẹ̀lì yìí kò fún anybody kò fún anybody ní chance láti wọnú room yẹn àbí láti clean anything ọlá yìí nìkan náà ló máa ń fún ní kí all the time ọlá ló máa ń clean room yẹn ọlá ló máa ń ṣe anything tó bá fẹ́ ṣe ọlá náà máa ń àbí. Eh, sà tó tọ́ ni ọjọ́ kan tí mo wà ní duty mo sọ fún màá nìyẹn pé kán fún mi ní kí màá nìyẹn nínú àfi táwọn bá rọ́lá. kí ló ń kíkọ́ ẹjọ́ yẹn èèyàn kí n drop kí fún yín láti jọ èrè sọ fún mi kí ni mo manage hotel yín fún. ọlá báwo ni owó máa ṣe mí sí. kò jẹ́ nínú ọ̀sà mímọ kọ́kọ́ pawó mímọ kọ́kọ́ pawó. now ṣé ó ti jẹ́wọ́ àbí kò ti jẹ́wọ́. lórí ìmọ̀ kọ́kọ́ ń pawó sà ìmọ̀ kọ́kọ́ ń pawó sà. ẹ sọ́tọ̀ tó bá ti sọ pé òjòwò tí bá bú ẹ mọ́bẹ̀ ó jí kí ni ta ló wá wọnú irú mi ṣé àwọn staff yìí ló wọnú irú mi kì í ṣe ìwọ́de kan ni máa ń fún kọ́kọ́rọ́ yàrá mi ni. ẹlẹ́ni ẹjọ́ mi mo kókó ń sáwọ́. kíkọ́ ẹ̀ sà òun náà ni mò ń pẹ̀tẹ̀ fún ó máa jẹ́ wọ́n fẹ́ gbé manager so látàárọ̀ ti ti sọ fún yín ńṣe lẹ̀ ń pẹ̀tẹ̀ ẹ̀ ń fọwọ́ ra lórí àbí lọ́mọ tó ti yẹ kẹ́ mú wọn yàrá kẹ́ gbọ́ díẹ̀ kó lọ gbé owó rí ibi tó bá wà kó gbé wá fún ẹ sọ pé ẹ̀ ń pẹ̀tẹ̀. kò ṣe bẹ́ẹ̀ ni kò ṣe bẹ́ẹ̀ ni ẹ jẹ́ sòótọ́ fún yẹn tí ló lè nù tẹ́lẹ̀ mi ò bá ṣe láwàdà o ibi tí owó mi bá wà ẹ sọ fún kó sọ fún mi. sàánú mi ilé tí ó yin sa mi lè jó mi jẹ ọmọ bẹ́ẹ̀ sàánú mi lè jó yin sa ẹ jó sa. ṣé olórí burúkú ni wọ̀mọ̀dé ẹ lábúrú gbogbo nǹkan tí mo máa ń ṣe fún ẹ kí ló bèrè lọ́wọ́ mi tí mi ò ṣe fún ẹ tí mi ò fún ẹ wọ́n kí ló bèrè lọ́wọ́ tí mi ò fún ẹ kò wọ́n wọnú yàrá mi ó lọ gbé owó mi ẹ wò tí bá bá ti lọ tí bá bá ti padà dé mo fẹ́ gba owó mi ní reception mi àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ló máa kú sí ẹ bá ṣe à ẹ̀yin kan máa rẹ máa fara gbálẹ̀ àti wọ́n gángan ó wọ̀ ṣe. dádì ẹ má bínú sáà. ẹ wọ́n jẹ́ kí n lọ sẹ́wọ̀n ẹjọ́ ọlá ṣe mo gbọ́ ọ̀gọ́ tí mi sáwọ́lé ṣe ń ká sọ́ọ̀sẹ̀ ó ní pé ìlú èèyàn mi ò ṣẹ̀wọ́n rí

ọwọ́ ẹ̀ṣẹ̀ tá ò mọ̀ wá o. ayé kiri lẹ́ni lẹ́ni lẹ́ni ẹ̀yìn ọ̀dọ̀ lẹ́ni lẹ́ni lẹ́ni lẹ́ni lẹ́ni lẹ́ni lẹ́ni lẹ́ni. Kí ló ṣe? Kí ló ṣe fún ẹ? Bí mo kọ́kọ́ bá jọ́jì ni ọmọ ọmọ mi ọmọ ọmọ mi now listen kí ló dé tí o jí owó ṣe. ilé ìfúnlẹ̀ ṣoṣoṣo ti ní ní ìjí kò ní kò ní ta ní ìjí kò kò ní ní ìjí kò kò ní. mi chief. mi ò lè jí owó chief. o yóò yóò chief. bẹ́ẹ̀ sà. orí ẹ̀ wọ́n ti wọ́n ní sí ìfúnniki. ẹ̀jẹ̀ máa ń fún mi kí yàrá wọn díẹ̀ tí bá ti kí irú wọn tó ọ̀dẹ̀ pẹ̀pẹ̀ lọ́wọ́ mi tó bá ti dé sábà. tó bá ti dé wàá fún un let me ask you this question lọ́jọ́ yẹn wọ́n sọ pé ìgbà tó claim room shift tán pé ò dá kí yẹn padà sí reception. bí mo ṣe clean room ọ̀tàn àwọn èèyàn kan gbé mi báàgì wá sáàbù ọlọ́tí wá gbà bí mo wá fi sílẹ̀ sórí tébù bí mo ṣe sáàbù ọtí ẹ̀ tán mo wá rántí pé mo fẹ́ ra detergent soap wá lọ́tà. ìgbà tí màá fi dé wà dènà mo ṣe bí tí mo fi sí mo dé padà sí. ṣé ìgbà tó dé yẹn kí ìyẹn níbi tó fi sí yẹn wọ́n ti ń bẹ́ẹ̀. lójó mú bá bẹ̀ bọ̀ mi oní sport tó fi kíyè sí gangan nígbà tó padà dé ilẹ̀ náà ló ti mú. ẹ ò mú padà bọ̀. that means pé kò sẹ́ni bọ́ọ̀dì tó fi wọ́n ah, kàn án kí ló dé tó fi àjẹrẹ just tell me the truth kí ló dé tó o jí owó yẹn why. mi ò ní jí owó mi ò ní jí owó lómi ní jí owó. Ah, sílẹ̀ fún wa ẹ má fi wá síbi tí mo wà ẹ jọ̀ọ́ ẹ má fi wá síbi tí mo wà ah, ẹ o. Oh, on ó gbọ́dọ̀ sá ilé ọkọ ni. ẹ̀rí ọkàn jẹ ẹ̀ fún kí ló ṣe é sọ̀rọ̀. ẹ mo ní kí n wá sọ fún mi pé owó tó sọnù kan sọ kan wà. tó sọnù ní róòmù máa ní ẹ àbí. bẹ́ẹ̀ni sá. ẹ kí ló dé ṣe mọ́ pa ẹ ni. rárá sá wọn kàn ní kí n sọ fún pé kì í ṣọlá ló gbówó yẹn. kò ń ṣe ọlá ló gbé. bẹ́ẹ̀ni sá. kára ló gbé. Bíọ́lá òun ló gbé. Bíọ́lá ló gbé. Bẹ́ẹ̀ni Receptionist. Bẹ́ẹ̀ni sà. Ẹ wo torí pé post chief yẹn tí wọ́n gbà fún torí ẹ̀ ló ṣe gbowó wọn. Báwo ni wọ́n ṣe mọ̀ pé òun ló gbé? Sà ẹ wo mo gba mú báyìí mo rí ibi tó ti gbé owó yẹn mo rí bẹ́ẹ̀ ni sà. Ẹ ṣé pé orí ń jọ́ tó gbé? Èèyàn burúkú ni ẹ́. Ṣògbà tó rí yan tí yan gbowó kí ló dé tí wò ò lè sọ? Ẹ̀rù bà mí ni. Ìtorí pé kò fún ẹ òbí eh, kò sí duty lẹ́nu right hold on ó máa wà duty lọ́la then anybody ò gbọ́dọ̀ fún lára ẹ gbọ́dọ̀ jẹ́ kó mọ anything ṣé ti gbọ́. mo ti gbọ́ sà. oṣù má lọ má lọ má lọ má lọ. àwọn èèyàn máa le o so ọmọ ọlọ́mọ kan jí àìmọ̀dí ló látijọ́ yìí ni. bọ́ọ̀lá ṣó fẹ́ sọra yìí bẹ́ẹ̀ lọ tó lọ yí owó olówó. bọ́lá mo fẹ́ kó mọ kankan pé má fi kákáká àpáta kó má fi wé kokoko ìrókò ó jura wọn lọ. Hmm ṣọ́rọ́ ti máa ń lọ́jà kan báyìí tó wá tó tóbi gan tó dàbí ká ká ọdún fà. ẹ bẹ́ẹ̀ni sà. tó yájú sọ̀gà ìgbà tí mo fún one and two tó máa gba three four sórí bó ṣe kí ni ó jábọ́. ó jábọ́ ẹnà pàṣà. ìyẹn bẹ́ẹ̀ woman lọ́jà kan náà again tó wá bí tó gbáyàwó ọ̀gá létí kí ni mo ṣe fún. ẹnu náà pa mi fún. because èmi yàtọ̀ sí pé ẹni tó máa ní kò ń bọ́ obìnrin tó bẹ̀rẹ̀ bá kọjá àyè rẹ̀ máa bá wí gidi gan. now sórí bí wàá ń sìn mo fẹ́ kó jẹ́wọ́ fún mi kí ló ṣe lójú rékìá. Eh, mi ì ṣe kankan sá mi ì ṣe anything. o ṣe nǹkankan o ṣe anything now wá sọ fún mi máa ń lọ́jà yẹn ta ló gbé ní owó. Ah, mo ti sọ fún yín tẹ́lẹ̀ sá mi ìmọ̀ kankan pẹ̀ mi ìgbowó mi ìmọ̀ kankan pẹ̀. o gbé owó ẹ. mi ìgbowó sá. <laughs> ìgbowó. o gbé owó ẹ ta ló gbé owó man yẹn. mi ìmọ̀ kúkú ń pè é sá. ta ló gbé owó man yẹn. ẹ ẹ sọ sọ ẹ sọ èmi èmi èmi ẹjọ́ tó lọ́lọ́ ẹ̀pá mi sílẹ̀ ẹ̀pá mi síta. ọlọ́run yọ ẹ god's power lílé yìí agbára tó jágbára lọ. tó bá gbà ilé ẹ̀kan wàá wálẹ̀. bẹ́ẹ̀ni sọ èmi èmi mo gbé mo gbé mo gbé mo fi ṣàkóbá fọlá ilé ẹjọ́ ọ̀rọ̀ tẹ́ pé òun nìkan ni gbogbo àwọn kọ́sọ́mà máa ń fún ní nǹkan òun náà máa ń pè káàkiri torí àmọ́ ṣe ní gbé kíkan fi ṣàkóbá fún ní ẹjọ́ sà ẹjọ́ èmi ni mo gbé. nítorí pé ò ń ṣe sí máa yẹn kò dẹ lóhùn ló ṣe lọ gbówó sí ọmọlọmọ lọ́rùn. ẹ sọ ẹjọ́ sọ èmi mo gbé. ó dà bẹ́ẹ̀ fọkùnrin wo sórí gbogbo nǹkan tó sọ pátá mo ti rìkọ́ọ̀tì nígbà yìí o lè sá lọ. Oh. ẹjọ sá mo ti jẹ́wọ́ ẹjọ́ parí ẹ̀mí kan sí ẹjọ́. parí kí ni. ọ̀rọ̀ yẹn ní sá. Oh. níṣọ́ ẹjọ́ sá ẹjọ́ sá ẹjọ́ ẹjọ́ sá ẹjọ́ sá. ọkọ̀ ń jẹ́ gbogbo ẹ̀ náà ni ò sọ́ra. jẹ́ ká ṣe ká ṣe lọ́mọ. àmín àmín àmín. sẹ́rí ọmọ tá a ti mọ sẹ́ẹ̀lì yín bì ẹ jẹ́ mọ̀ pé nǹkan ló jí owó wọ́n ti mọ ọmọ tó o wọ́n ti mú àfi kí n wá bí a ṣe máa tú ọmọ lọ́mọ sílẹ̀ o ẹ wò ẹ má jẹ́ kí n purọ́ fún wọn ṣe rí nǹkan tí mo ṣe yìí ẹ̀rọ ọkàn jẹ́ kí n sùn in fact ó dùn mí gan ni o ó dùn mí gidi gan ṣe rí ijọ́ tí mo mú bá bì èmi gan wò ó pé ah, ọmọdé yìí ò kì í jalè because ọlátẹ̀wò yẹn ó jọ ọmọ tí mo nífẹ̀ẹ́ sí mo dẹ̀ fẹ́ràn ẹ̀ gan-an mo dẹ̀ trust ẹ̀ ọmọdé yìí ṣebí mo ti fi bí five hundred thousand sínú yàrá tí dẹ̀ ní kó clean up tí dẹ̀ lọ ìgbà tí mo dé owó miss mo ti ní kó lọ yọ three thousand nínú owó owó tó tó pọ̀ dáadáa gbà tí máa kà nígbà tí ń dé lálẹ́ owó yẹn pé. but eh, ìjọ tí owó tá à ń sọ̀rọ̀ ẹ̀ tó sọnù in fact mi ò tẹ́ mọ nǹkan tó ń ṣe mí jọ yẹn. bóyá ó kàn bọ́ sí àpò ìbínú mi ni mo ṣàmọ́ pé mo kàn wà rationally ìjọ yẹn. Eh, ẹ wò nísìnyí tèmi gan ti mọ̀ pé i'm at fault ẹ jọ nítorí tọ́lọ́ ẹ bá mi mú jáde. kò sí wàhálà kò tiẹ̀ kò yẹ kí kẹ làágùn tó yìí kó tó dìgbẹ́ máa ní ká tó sílẹ̀ fún yín ẹ̀yin náà ti yẹ ti sọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ sílẹ̀ ẹ mọ ìyàtọ̀ ọmọ yìí ti jẹ níbẹ̀ yẹn lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lórí nǹkan tí o mọ̀ nípa rárá rárá ẹ wá ẹ wá wọlé nìsín ẹ sọ pé ẹ ti rẹ́ni tó mú wo ni. Ah, ẹ sáà kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó but kò sí problem màá pè màá pè wọ́n kí ọmọ wa fún. hello eh, ṣé kọ́ bá bídèmí nìyẹn ok ok ok jọ bá mi mú bọ́ì tí ọlá tó ní ó gbowó kò gbowó yẹn tẹ tọ́ṣọ̀ yẹn tẹ̀ ń tọ́ṣọ̀ lọ́wọ́ yẹn ẹni kan mú wá fún mi. ọ̀la kú jókòó nítorí ti ṣẹ́ lálejò. ó ga jù ó ga jù ọ̀la ọ̀la ojú ẹ̀ máa ń dán. Abiola yín náà ni. <laughs> lọ́lọ́ àwọn girlfriends ń kọ́ àwọn Suzy ẹ̀ ẹ́ ìrọ̀lọ́pàá níwọ̀ nígbà tí mo ẹ̀ṣẹ̀ bá bọ̀dá mi sọ̀rọ̀ ń sìn tí mo béèrè ẹ wọn nígbà tó máa kúrò lé ọmọ kan ló wá kí ẹ tẹjọ síra yín lọ. just go upstairs just go <laughs> pẹ̀lẹ́ ọmọ dáadáa ní ẹ o o lè ní yọ ọmọ burúkú ò ní yọ kọkọ mi ni white ah ọlá mo dúpẹ́ lọ́wọ́ torí pé ọlọ́run lò ẹ̀ fún mi o bèrè pé ìdíwọ̀n ìmọ̀ ṣe dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ọlá nítorí kò ṣe kọ̀ọ̀kan ọlọ́run ìwà burúkú tí mo wù sí ẹ àti bọ̀dá mi báyìí èmi náà fi kẹ́kọ̀ọ́ ni òun ló jẹ́ kí gbèsè ayé mi kó yí padà sí dáradára báyìí. mo lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wípé o dáríjì mi kí n lè mọ iye ẹbí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ṣíṣe sí ẹ. nígbà tó mọ̀ ní ìrìn kò sí rẹ̀rẹ̀ tí bọ̀ tẹ ìbọ̀dá mi bàbá ilé bẹ̀ tó bá dájú náà mo máa tó sí ilé mi. wọ́n wá fi ń dá ẹ lójú wípé gbogbo orin tó wà ní kàwọ́ èmi láti ṣe fún ẹ lórí ti bọ̀dá mi yẹn díẹ̀ nìyẹn settled case nìyẹn gbogbo orin pátápátá tó wà ní kàwọ́ mi láti ṣe fún ẹ pátá ni máa ṣe láì kọ̀ọ̀kan kí ọlọ́run ràn mí lọ́wọ́ yàtọ̀ sí pé o jẹ́ ọmọ ẹ̀gbọ́n mi ọmọ mi ọmọ bíbí inú mi báyìí yẹn. orí tẹ̀ ti bì ọlọ́run ti parí iṣẹ́. mo wá ní surprise fún ẹ o kí ni guess what you are going to America. àǹtí ìwọ tí mo dúpẹ́ mi. dúpẹ́ kí ẹ ó lọ kàwé ni o èmi àti bọ̀dá mi àti sọ àti ìyànjẹ mo mọ̀ pé èmi ni mo ní kọ́ bá sọ fún un tó bá di next week o ní appointment ní American Embassy gbogbo documents tó máa kó dání pátápátá ó ti wà sorted so máa fún ẹ ní phone number Mr. Williams òun ni agent tó ń help mi wàá lọ bá wọn wàá ti pè wọn kó tó di Tuesday tó ń lọ wàá pè wọn lọ́la wàá sọ pé látọ̀dọ̀ mi tó bá ti ti dárúkọ wàá mọ̀ bí wọ́n pàdé wọn. kí ló kí ni àmì àmì àmì àmì kò tọ́ síbẹ̀ o kò tọ́ síbẹ̀ o kò tọ́ síbẹ̀ o mo ti bẹ̀ fi five million naira equivalent five million naira mo fi sínú account amẹ́ríkà fún fún mi. àìtí ah, o ti dùn kẹ́mà. Ah. bọ́dá mi ò kàn sọ fún ẹ ní èmi ni mo ní kó má sọ fún ẹ. màá wá fún ẹ ní two million naira tó bá fi lọ ṣe ṣọ́ọ̀pì. Ah, ààyè mo mọ mi fẹ́ dúpẹ́ ṣé mo dúpẹ́ o. màá wá fún ẹ ní three million naira ṣé o rà láti mi three million naira kì í ṣe fún ẹ láti iná ń bí o wàá mi ti ẹ̀mí ẹ dání nítorí pàjáwìrì bóyá owó tí mo fún ẹ ó ti ń lọlẹ̀ kò tí lè reach mi àbí mo busy ọkọ mi ti ẹ̀mí ẹ dání wàá máa lò fún ma jẹ́ǹsì. èyí mi fẹ́ nínú ìdúró olóòwò wa dá yín sí fún mi ẹ dàgbà ẹ dògún ẹ lè jẹun mi. àmì lágbára lọ mi wà ní wáìtì lágbára Ọlọ́run wàá fẹ́. ọ̀la ọ̀la èmi ló ni mo pè ẹ́ tí ọlọ́run bá gbàdúrà ẹ̀ tán tó de èèyàn torí wàá jẹ́ èèyàn má gbàgbé ẹbí o má yabara mọ́ọ̀rẹ́ jẹ o ẹ̀ tó o bá sẹ́bí ẹbí lọ́lọ́run máa ń lò láti help èèyàn o fàwọ àwọn èèyàn sókè kí wọn náà ọkùnrin lè balẹ̀ ṣé o ti gbọ́ bẹ́ẹ̀ mi wà ní wáyé tí. bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba torí ọlọ́run ti jà fún un àdúrà bọ̀dá mi ti gbàlẹ́ ẹ lórí àdúrà ẹni fúnra mi ti gbàlẹ́ ẹ lórí. wà á wá yé wà á yege wà á yanjú wà á tẹ́gbẹ́ wà á ju ẹgbẹ́ lọ wà á ṣàṣeyà ṣe yege wo ní orúkọ Jésù Kristi ò ní ṣọ́ọ̀kù ò ní ṣàìsàn ìlú yẹn ò ní gbóná mọ́ ẹ kò ní tutù ju mọ́ ẹ abẹ́ lára mọ́ wà á dé bá wa láyà kàlàfíà wà á lọ láyà kàlàfíà wà á kéde okòbò wà á dílé lágbára tó bó Jésù Kristi. ó mà ní dẹ́gbọ́n á nílẹ̀ yìí níbi tó bá ti ń wá àwọn ẹgbẹ́ ẹ̀ wàá wà bẹ́ẹ̀ wọ́n ní porúkọ ẹ̀mí sáré. òfò tó fi bọ́.